yorùbá ní eh, ọmọ iye tá a bá kọ́ ọmọ tí wọn ò bá kọ́ ní ògbèta àwọn ọmọ míì talé mọ́ bàbá ẹ̀ lórí. tàdátàdá ni. àwọn tí wọ́n fẹ́ ra lé ní dáàdì kẹ́mà bẹ́ẹ̀ nù lé ah. onímọ̀ onímọ̀ fún lẹ́gbẹ́ ni oní ibòmí ibòmí wàjú máa dẹ̀ máa mú lọ ẹ̀gbọ́n bàbá àwọn ni <laughs> onílé family house àwọn bẹ tó wọ́n mú lọ ah. ẹ̀wòsàn ẹ̀wòsàn ẹ̀wòsàn wù yìí àwọn lọ́dà ìwé ilé nǹkan ti lọ jíwèé ilé kó wọ́n ti kó lé wọn lọ. nígbà tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ gbalé náà dé tọ́lọ́pàá tọ́lọ́pàá ní pé ń bọ̀ ẹ ti wá ní pé ń bìtá ń ti wá. ẹ̀ ń lé jalè ẹ̀ ń lé ti jalè ń bọ̀ lẹ́yìn náà ti wá ẹ̀yìn náà ń bọ̀ lẹ́yìn náà ti wá. wọ́n lẹ́yìn nílé bámiyàwó sẹ́wọ́n lọ́lẹ́ bámiyàwó sí ọlọ́pàá wọ́n ti dá jáde.

ọba ìsọfà nàbì náà pé mo fún ọ ní ìkímà sallallahu alaihi wasallam ìkímà lọ̀gá mọ́ èdè ìkímà làwọn kan ò ní tí wọ́n ń da yẹ́rù yẹn wọn ò má ò ní ìkímà tàbí tú àdìsí tàbí tú Quran dípò kí wọ́n fi Quran táyé ṣe wọ́n fi ń bàyé jẹ́ yọ ìkímà kó mbẹ́ ń pé ọlọ́run lọ́ọ́ ma ọ̀nà tí wọ́n gbà máa kí ó yẹ ó súnmọ́ kọjá náà bòsí gbogbo ẹni tó rò pé òun rà fà tàn òun rà fà yàn jẹ òun rà fà ṣe kínní kan ìbọ́dọ̀ ọmọ bíi ìsọmọ ìdàmọ́ lọ àti ayọ̀dọ̀mọdọ́mọ bẹ̀ fún bẹ̀ fún yòókù dáadáa wò nìyẹn ebi gbogbo kan ló ní igi mà wọ́n ti ọtí mà kó nbí kan ọ̀tá nìyẹn ọlọ́mọ yẹ igi mà kó lọ́rọ̀ wa o. àmín. tí ìwà wa fẹ́ tu igi mà kéèyàn máa tu sí ọgbọ́n ọgbọ́n àtòyé ọlọ́run má yọ ọgbọ́n kúrò lọ́rọ̀ wa. àmín. bẹ́ẹ̀ yàn ṣe kankan bá kan tọ́lọ́mọ ti gbé ọgbọ́n tiẹ̀ ní aráyé ọmọ rà tiẹ̀ wọ́n mọ̀ gbà nígbà pé ọlọ́run ti gbọ́n. wàtàwọ́rát wàtàwọ́rátà ọlọ́run náà fi tàwọ́rátà mọ̀ wọ yíṣá ó ká fún tàwọ́rát anabi musa fún tàwọ́rát àmọ́ anabi musa ti jíṣẹ́ ọlọ́run ó ti lọ àwọn ẹ̀rọ sì ń bẹ tí ọlọ́run fẹ́ tún ṣe inú taurat bí igbó ti lé jù bí òfin tí wọ́n fẹ́ kálẹ̀ ọlọ́run wa mú eyíṣá wá kí di ìǹjìlọ̀ máa jẹ́ apá kan ara taurat ìǹjìlọ̀ dádúró ìǹjìlì wa tún ọlọ́run fi tún taurat àṣẹ ni máa jẹ ọmọ méjèèjì lọ́kànkan àyè yìí àdúrà kan lọ́kàn pé ká ṣe fúnra wa ṣùgbọ́n nínú wa tí àdúrà yìí tó a fẹ́ ṣe yóò dá kọ́sẹ̀ fọ́mọ wájú kọ́sẹ̀ fáwọn gangan lọ nínú wa tá a wà ń kalẹ̀ àtàwọn àtọmọ wa ẹni tó ń bá lẹ́sìn pé yóò lò ọlọ́sà bá gbà fún gbogbo wa náà. àmín. ẹ máa dúà náà ńgbà wọn sàlàyé kọ́ ló ń fi ọlọ́run fi mọ tàwọ́rátà mọ anabi isa ngba ìyẹn lọkọ lọkọ sọ sí lọpọlọ tọkọ mọ bí ẹ mowó ná O tó wá di pé ó fún ní ìjìlù tiẹ̀ náà àyíká wa wà lọ́wọ́lọ́wọ́ ń sìn o wá fẹ́ jọ bẹ́ẹ̀ ó fẹ́ jọ pé tíyẹn bá máa alukurani tán sáàmù àdìsí tán sáàmù gbogbo kí ó tán sáàmù kó mọ gẹ̀ẹ́sì mọ́ àti pé ńgbà náà gbogbo ńta bá bí lọ́mọ pátá ọlọ́run bá ní fìmọ̀ méjèèjì mọ̀ wọ́n. Allahumma àmín àmín. wọ́n lànà ọlọ́run. àmín. àwa tí wàá yẹ kí ìbọ̀ fún náà tó kò sí tọ́lọ́run ò lè ṣe bí n táǹsọ̀ yẹ kan náà. ọlọ́run lè ṣàfáà náà tẹ́lá pé bàbá tún lè má fi ìbò. ẹ ẹ mọ what is your name. tí hmm. àwọn kan bẹ tẹ́lẹ̀ pé tí ìyẹn bá ń tú kuran tí wọ́n ń ta dìísì tọ́gbẹ́ mẹ́nu lé pé ó gbé ìbò wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún gbòkò jó ọwọ́ tiẹ̀ ọwọ́ ọrú tiẹ̀ náà ti fẹ́ gbà wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹni tẹ́ pé kí ó nìkan lọ́mọ. torí àwọn akínní tẹ̀ ń wò tí wọ́n máa ń kàwé yẹn ibi wọ́n gọ̀dé ni pé wọ́n ò gbà pé mi gbọ́n wọ́n àgbà bí wọ́n rò pé bóyá hm, ó ní nígbà bá ń ṣe islam yìí ò ní ká mọ kí nà yìí ò yìí sinú. wọ́n bá àwọn èbò tó ń lórí gbá. àmọ́ tí ọba jẹ́ pé onítìyín sọ kéwú tán ìtí wàá ń gbé nù ó tún á nà ó gan. <laughs> yà wò pé kò dẹ̀ sí ni láyé kéèyàn bá mọ nǹkan tí wàá ń gbé nù tó bá yí pé ẹnìkan tó mọ nǹkan míì ibi tí ẹni ọmọ padà sí pé bọ́ọ̀ bá mọ̀ yẹn àwa náà mọ eléyìí. tó a ní pẹ́ sì wá sọ pé mo tún mọ̀ Ah! wọn à ní kìlọ̀ fún kí ọmọ pé ọ̀gá àwọn lélẹ̀ yìí o. ìṣiná máa pe malam malam ó sì mọ̀ pé ọ̀fà ah, tó máa kíní. gbogbo ọmọ wa tí wọ́n ń bẹ lẹ́nu bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́jọ́ wọn dókè. bọ́lá ni ọlọ́run bá ní ọ̀rọ̀ fún wọn bọ́lá tóbi ọlọ́run la hawla wala quwata. ẹ wo yìí lágbára ọ̀hún ṣe fún wa látara ọmọ wa kan tẹ́ pé wọ́n gòkè kéwé wọ́n tún gòkè ìwé ọ̀rọ̀ kan bẹ tí màá sọ fún wa ní ìsìn tí mi tó ń létí tí ọlọ́dẹ fún wa ní sẹ́sẹ́ lórí ẹ̀ nígbà ẹni yẹn dé lánàá tí ń sọ̀rọ̀ lẹ́yìn bí bí ẹjọ́ dá lónìí ẹ̀mí ẹ̀jọ̀ bàbá ìmọ̀ ó wá láti Sudan ó lóun ti jáde yunifásitì ọmọ Èkó lòun bí ó ṣe Èkó gẹ́gẹ́ sùgbọ́n Èkó ni wọ́n bí wọn sí ó lóun ti parí yunifásitì kóun tó wà wò yí pé ha baba àwọn fẹ́ káwọn ó kéwú bọ̀tì kéwú pé àwọn kan lọ lé kéwú kankan làwọn ké bàbá àwọn wá kú lójijì bàbá àwọn kẹrì tàbá ní pọ́blẹ́mù àní ẹ̀sùn bẹ̀rẹ̀ bí yóò ṣàdúrà ìkíni kan adẹ́kùdànù òun àwò pé a afẹ́ ló máa kú yìí tó wọ́n dẹ̀ máa kíní yìí lòun á ronú tó ṣe tó máa ṣe kó máa travel bó ṣe lọ sí Sudan nìyẹn ó wà lọ bẹ̀rẹ̀ kéwú náà pẹ̀rẹ̀ wù ó ti wá kí ó débi pé ti ṣe mástà lọ sí kódà mástà méjì ní í ṣe ó ń ṣe Master lórí ọ̀rọ̀ ti wé mástà lórí ọ̀rọ̀ ti ṣẹ̀ríà ó sì ń bẹ jọ́gọ́lọ́ rẹ̀ náà ń bẹ jọ́gọ́lọ́ rẹ̀ náà wọ́n á ń dáyàn lọ́rùn bíi bíi obìnrin lánàá àmọ́ ọ̀rọ̀ kan ló torí ẹ̀ wá láti Sudan ń sọ fún yín torí pé olórí gbogbo ọmọ Nàìjíríà ọmọ Yorùbá tí ń bẹ ní Sudan ó ní president wọn yìí sìn àwọn Hausa náà ní tiwọn báwọn pé gbogbo ọmọ ilẹ̀ Hausa náà láàrẹ̀ tiwọn ṣùgbọ́n ààrẹ ọmọ Yorùbá tó ti ààrẹ tọmọ Yorùbá ní Sudan ẹ̀ńtàwé ni iṣẹ́ tó bá wa ń bọ̀ àjẹ́ nísìn nígbà tó sọ tán lánàá mo wá wo yí pé nǹkan mọ̀ lọ́rọ̀ Ọlọ́run o nkí mo sáré sí ni pé Ọlọ́run gbé ìdánwò wá fún wa àmì o ọlọ́mọta paasi wa sísan pàtó àdúrà kan níjẹta àbíjò látọrọ àdúrà pé kọ́lọ́run yọ abíọ́lá nù wa kọ́yàsí kọ́lá nù wa fọláwíyọ́ kọ́ yọ nù wa abẹ́ẹ̀kọ́ hmm. àná lọ́lọ́run wa mú tàwí wa ń bọ̀ aṣọ mi jẹ́ kí n tú kwan ìdílé. wàá ṣe takaluku mí náà tí nìkan ayé àti tọ́ irì bèé zini ọlọ́run ka tì í fún tán ó tún wá mẹ́nu lémi pé rántí ìwọ isa ńjọ́ tó ń dá ẹ̀dá láti ibi àmà kà áyé á ti téèrì ẹ máa gbọ́ ọjà mọ́ ọ àmà mọ ẹ̀yẹ ọlọ́run wá fi bí ìzìní ó fi síbẹ̀ lọ́tọ̀. ọmọ àmà bí ẹyẹ ọlọ́run ní èmi mò ń jẹ́ ọmọ níjọ́ tó ń sapá tó ń fa mọ̀ ń sapá sára ẹyẹ èmi nìjàpá wọn jábọ̀ ẹ̀ gẹ́tẹ̀ jàmọ́ sẹ́mọ̀ pé ẹni tó fẹ́ rọ ẹni tó fẹ́ ṣe ẹyẹ tó fi amọ̀ kan ṣe orí rẹ̀ ó fi amọ̀ kan ṣe ọrùn rẹ̀ tó bá lẹ ọrùn mọ́ ibi ara tó wá fi orí kún ọrùn sẹ́mọ̀ pé amọ̀ ni ó lè jábọ́ ọlọ́run nígbà tó ń tó yẹn èmi ní ìjẹ́ kó jábọ́ ọwọ́ àti ẹsẹ̀ síbi ẹsẹ̀ ẹyẹ ó fi àmọ̀ sẹsẹ̀ ẹ wo bí ẹ wo bí ẹsẹ̀ ẹyẹ ó ṣe lè tínrín mọ́ kéèyàn wá fi àmọ̀ sí kọ́mọ́dẹ̀rún kó fi àmọ̀ sí èékánná rẹ̀ kọ́mọ́dẹ̀ jábọ́ nígbà pé bí ìsìn ní èmúrí ọmọ ṣé bẹ́ẹ̀ ni ǹjẹ́ ọ jábọ̀ ni ǹjẹ́ ó rè ha ọlọ́run o. Ya Rabbi. gbogbo ń tá náà bá ń dáwọ́ lé fàṣẹ rẹ kún fún wa. amiina. ha Allahu akbar kabiru. amẹ́mọ̀ yìí pé ẹ̀yin tẹ́jọ́ ń kéwọ́ ẹ gbọ́ bí dáadáa yé. wà ìsàkálùkù mìíràn tí nìkan àyà ti tẹ ibi yìí sí ní ọ̀tọ̀ fàtàǹfù fíyà fọ́tàkùnà tọ́yà bèbè. ibo yẹ kókó pọ̀ ni pé ńgbà tó ń dá ẹyẹ tó ìbàdàn sí ti ń fò sí pẹ̀lú ó méjì àbá ń bọ̀ lọ rajà yẹn tí sínú ọlọ́run bá sí ń bẹ̀ ibẹ̀ ló ti síra nfẹ́ ni ọba kó wọlé tí wọ́n ní nídìí mọ́ni. wọ́n a máa lọ ọjà tí wọ́n fẹ̀yà rajà lọ́jà tẹ́lẹ̀ máa pélé pé kí ni lọ ńlé kí ni ń tà wọ́n pe nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ọ̀rẹ́ máa lódù ẹ̀ ọ̀rẹ́ máa lódù ẹ̀ lẹ́nu pé wọ́n rà tán ó ń kó bòkú tó délé wọ́n rà ní mòdúrà rẹ̀ mọ́. ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìsinú ọlọ́run síjọ́ ti ń rà á ẹ má fi ìsinú ọlọ́run rajà tẹ́pẹ́ níjọ́ ti ń rajà lọ́wọ́lọ́wọ́ wọn ọ̀rá ńlé wọn ẹnìkan ọ̀mọ́rú ọjà yẹ àmọ́ fi ìjọba ọlọ́run rà á gbogbo ohun tí ó jẹ wọn rà yóò ṣẹlẹ̀ kó tó délé. gbogbo ìtí à ń bẹ́ẹ̀ lẹ́ni wò ní rà mọ́. kó tó délé níwájú pé ọjà báyìí là ń fẹ́ là ń fẹ́ kò sì mọ̀ pé ń tà ó tó lọ. ọlọ́run wò àtàwa oníkéwú àtẹ̀yìn oníṣòwò ó ń ṣe ìjọba ó ń ṣe ara rẹ̀ ó ń ṣe ọwọ́ gbogbo nta bá ń dáwọ́ lé ọlọ́run máa jẹ́jẹ́ pẹ̀lú yọ̀ǹda àwọ̀ ọlọ́run. Allahumma àmín. ọjọ́ ìfún yọwọ́ kan lọ́gàn abẹ yẹn kẹ́ẹ̀ tó lọ ẹni ọjà àbí kẹ́ẹ̀ jáde lé rárá ẹ máa gbìyànjú ẹ máa ṣàlùwàlá ẹ gbìyànjú ẹ ṣe rákà méjì ẹ tó jáde níboli kan lẹ raka yẹn tọrọ bẹ gbọ ọlọmọ ń jáde lọrẹ o ṣàánú mi o má jẹ́ n sìnrìn o. ṣé à ń kọlu ń bẹ̀ yẹn ni. ọ̀dà náà àdúgbò fọlọ́. alihamudulilayi. ẹbẹ náà ètò jáde ńlẹ̀. ọ pé jẹ́ kí n lọ rí n bọ̀ rí n gbọ́n má jẹ́ n gọ̀ ọlọ́run jẹ́ n gbọ́n má n gbogbo máa dìde owó láàrin wa láàrin ọjà pé kèsì pé báyà wọn lórí méjì lọ ojú wa náà ó fi dìde owó <laughs> ọ̀rajà wa náà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ amọ̀ bẹ́ẹ̀. déédéé báwọn ṣe rówó nǹkan tí wọ́n rówó ra tiẹ̀ ọlọ́run afara ọlọ́run lẹ́yìn ìjókòó wa tá a jó ní òní yìí ọlọ́run jẹ́ aláyé pa àti gbọn. ọmọ ẹyẹ ọmọ àjẹ ọmọ rẹ mọ ọlọ ọlọ́run níbi ìsín ní ìyọ̀dá mi ni. lẹ́yìn náà fọ́tàǹfù ọwọ́ fún tó ṣe òun akadé kiri náà ni ẹyẹ dénú yọjọ ju ẹ yọjọ ju ẹ báyìí. ẹ ń bá ẹ ń bá ẹ ẹ ẹ ẹ ẹ Allahu akbar kabir. Allahu akbar. ẹ wo sọ́nà lọ mú ọlọ́run jẹ́ ọmọ ọ̀rọ̀ aláǹgbá. ní a kú káàbá ọ̀gbọ́ ni. naam ó fẹsílá báyìí ẹ̀mí dára yẹ nìyẹn ọlọ́run wa ní kọ́ máa ma aláǹgbàjọ yẹn kò ní ọmọ eku nǹkan yẹ pé yọ máa fò lókè lọ́nà ní ọ̀rọ̀ mọ́. ẹ sì máa wò ó gbogbo ntọ́lọ̀ ń dá pátá ní ń tọ́ka ìmọ̀ ọlọ́run àmọ́ ga ni tí bá ń fò fún tí ọba fò láì bí ilẹ̀ kan yìí pé kílẹ̀ mà téyìnbó ṣe tọ́jọ́ gàǹtà lè gbà yìí pé ọlọ́run fún alágbára ẹ sì sọ ẹgbàá pé plane ni tó ṣe kí ni ń fò lókè. Ana ní àwọn sọkọ ojú omi ó jùlọ plane jùlọ a ní àsọkọ orí ilẹ̀ ó jùlọ torí pé kí ni o ń fò lókè gbogbo láti yẹ kókè nígbà tí ń wà ọ̀gá yẹn wọn jẹ́ fojú ń bẹ ńlẹ̀. sábà fún yà wípé kọlọ ní ẹran jíjẹ kù pé májèlá má ìtẹ̀jẹ̀ náà tó bí ẹyẹ kan sábà kò sí wàhálà. bí ẹyẹ kọ tẹ́kọ̀ ẹyẹ tí ń fò ńlẹ̀ ni lè bá ń jẹ kò sí wàhálà. ẹ̀yin ọmọ yìí pé lára ńlọ́lọ́ ń sọ wẹ́rẹ́ yẹn ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ṣé tí ń fi dé sọ́mọ egun mọ́ àbí ń bọ̀ dé. sọmọ sàmà sọmọ ẹ̀jẹ̀ ma sọmọ omi ma ebi wọn sá ṣe nǹkan kankan lẹ̀ kásẹ̀ mi gùn ni. iṣẹ́ tó ń ṣe kí ó là ọ́ àti ọlọ́ọ̀ni ó dì mọ́ ẹ̀yin ọ̀rẹ́ ń tí ò lè rìn táyọ̀ ń da ẹsẹ̀ fún kó lè rìn. bọ́yá ń bí wọ́n ṣe bímọ bọ́yá àṣẹrísí títí ń ṣòwò táì mọ ìyá ilé ń bẹ lábẹ́ rẹ̀. tí wọ́n fi kẹ̀kẹ́ ti dé báńkì wọ́n mọ̀ yàfọ́ lọ́nà ni. kò sí lérìn ṣe ẹ ìwé ẹ̀rí ta. ọwà ọ̀tà. yóò tún níyàwó tó báyìí. kò sí lẹ́sẹ̀ gbogbo ẹni tí wọ́n ń sáré kì í tọ́ lẹ́sẹ̀ kò sétò àṣẹ ọlọ́run ni ọlọ́mọ yọkù lọ́rọ̀ wa. láì ní gbogbo ẹni tí wọ́n tẹ́sí lónìí barika yín barika wa jàre torí èmi náà èmi náà wa. alhamdulilayi. fatakunu tóyera yóò wá di ntẹ́ ọmọ abọ́ pírírì bí í kíìsì ni. èyí ọlọ́ ìbí ọlọ́ọ̀ni fi ń fọ̀. وتبرئ الأكمه والأبرص بإذني وتبرئ الأكمه wọ́n tún gbé aláìsàn tó fò làákà ìrúwá ọ̀kan bẹ̀ ni àkìmáà àkìmáà lọmọ tí wọ́n bí tí ò ní ojú wá látọ̀run kì í ṣe ojú pé ọfọ́ o ọ̀tọ̀ ni kojú fọ́ o kò lójú yẹn ni pé ọ̀gangan bí ojú wà níbi ara ti wá yìí lásìkò tí sá ń bẹ lórí ìjìṣẹ́ ọlọ́run ọlọ́run wa ni ká máa bírú ọmọ yẹn kí agbára ọlọ́run lè bá a hàn níbẹ̀ ẹgbẹ́ bá ṣe sọ yẹn sáà pé wọn àbúrò ẹ̀ mọ́ nísìn dókítà rẹ̀ ò sí mọ́ ni kò ní í sójú kankan bẹ́ẹ̀ kò ní sáyé ojú ń bẹ̀ òní àwọn àfi ọ̀bẹ gé ní ojú pé ibi ojú ọwà ń bẹ̀ òní àwọn àmọ́ àfi àmọ́ àmọ́ ìpéǹpéjú síbẹ̀ òní ó fi irun ojú síbẹ̀ pé lè máa fi ríran kò sí ní ẹ̀rọ sí pé wọ́n bímọ ó fẹ́ ṣe ìsábàwọn ó ní ká máa bírú èèyàn jàmáà bọ́lọ̀ ń bá fẹ́ kẹ́ ẹ̀dá kan gbà mí a sì bá tàwọn kan jẹ́ nítorí tiẹ̀ ẹgbọ́n bẹ̀rẹ̀ yé dáadáa ó fẹ́ kẹ́ ẹ̀dá kan yóò á bá tàwọn kan jẹ́ yáà fi tiẹ̀ tó bàjẹ́ nkẹ́ òun bóyá ìsìn ìwé rí kọ́nà ọ̀la wà ń bẹ̀. amiina. n bẹ́ẹ̀ mọ̀ pé wúrú bá gbó ásídẹ́ǹtì ẹ mọ̀ pé a sì kí àwọn kan dé nìyẹn. àwọn kan jẹun. abẹ́ẹ̀kọ́ ni. ah lára àwọn tí wọ́n lásìdẹ́ǹtì yẹn dókítà máa ka owó nísìn panabita náà ó gba owó tiẹ̀. mẹkáníìkì. mẹkáníìkì náà àwọn tí wọ́n lè lọ jẹ́jẹ́ wọn tí kì í sí kankan kò sí wàhálà ọlọ́run o mọ́tò lóko yóò da fún àǹkan mọ́ bàtí ajẹ́ o. àmín. mọ́tò lóko yóò da fún àwọn kan mọ́ fi bàtí wa jẹ́. àmín. àdúrà tí èyí wá gbà a kì í ṣe é òdìkejì àdúrà yẹn kéèyàn má dààmú ara ẹ̀ kò sí kò sí gbà fún pé ọlọ́run má torí pé yọ da fáwọn kan má jẹ́ kí ọlọ́run má jẹ́ pé yọ da fún mi kíta kan wá bàjẹ́ má wulẹ̀ sí wàdú èèyàn ìṣiṣẹ ọlọ́run lókè pẹ̀lú yín bá bìkan jẹ tóbi kan ṣe ni àwa ni ìṣe ìṣe gbà ní pé ọlọ́run má torí pé tàn kan ó da má bàtà wà jẹ. àmín àmín. tẹ̀wá rí àdúrà yẹn lè gbà á wà súnmọ́ ọlọ́run ni o á wà bẹ̀rù ọlọ́run ọlọ́run máa máa máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn àwòká lókè pẹ̀ ní máa dàrọ̀ wọ́n rú nítorí káwọn ẹni ọlọ́run lè ara gbèsè ayé rẹ̀ lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ tí ọba dẹ̀dà mú sí wọn wọ́n máa ẹni ọlọ́run ọ̀nà kejì wọn ọwọ́ wọn wọn à ní jọ ògùn yìí ọlọ́ra oògùn tí a máa fi tọ́jú ọgbẹ́ kìí ṣe oògùn tí a máa lò fún bànìkan lọ́ra ọ̀rọ̀ ìtí a máa fi tọ́jú ọgbẹ́ ọ̀rọ̀ ìtí a máa ọ̀rọ̀ àìsàn tí a máa fi rán ojú ètò ibi tó bá fàyà ó sì ra ó sì ra kalẹ̀ torí pé tó bá dé kò ní ṣẹ́ṣá lọ́ra mọ́ ṣé kò ní ta ṣé yóò jùmọ̀ ń bá. àbí ò ní jẹun. ẹ dáhùn jàmbá máa bàbá kọlu kíkà gbọ̀n ọ̀kadà ń kókó gun tiwọn. kọ́mọ̀ gbogbo bóò ní ìsọ́tò fẹ́ fi rán bìkan ó ṣe ta ẹ àbá àwọn aláàrẹ ẹ̀ táwọn sọ fọlọ́ ní kọ́ ọ̀rọ̀ má bàa ti àwa jẹ́ nítorí pé nìkan dáa ni. gbogbo ẹni akẹ́fúnkẹ́fún tí ọ̀dáhùn tí ọ̀gbọ̀ tí yín mú táwọn àfa ṣé yọ̀ máa lọ bẹ́ẹ̀ kò ní lọ bẹ́ẹ̀ ọlọ́run gbàgbé kan mú wọn. abẹ́ ọlọ́run ṣàánú wa o. amiina. èyàn bá wọn. àkìmá ìyíṣà ò sojú síbẹ̀. bẹ́ẹ̀ máa fi rí náà wọ́n abẹ́rọ́sọ̀. abúrọ́sà àìsàn ló ná ìyẹn ni kí orí kára kára dà funfun yóò funfun pò gbígbà ní white. yọkọ bẹ̀rẹ̀ tèlé báyìí lára àwọn gbólóhùn náà ń pè ní ẹ̀tẹ̀ náà ń pè ní ẹ̀tẹ̀ èyí tí máa jẹ́ kí wọ́n máa jábọ́ ní kàjábọ́ ẹ̀tẹ̀ kọ́hún o ògodo nìyẹn ọ̀tọ̀ ní ẹ̀tẹ̀ ọ̀tọ̀ ní ògodo wọ́n fi kàkà sí wọ́n ọlọ́run òní máa ń rí wọn kà ṣùgbọ́n yorùbá gbé orúkọ ẹ̀tẹ̀ lérí èèyàn débi pé wọ́n ní òwe fún pé adẹ́tẹ̀ ò lè fún wàrà ìjàwàrà mu ẹ̀jẹ̀ nígbà adẹ́tẹ̀ lè dẹ́gbẹ́ gbogbo kalẹ̀ mẹ́wàá ti rí rárá ẹ̀kọ́ sọ fún wa pé ọ̀tọ̀ ní ẹ̀tẹ̀ ọ̀tọ̀ ní ògodo abrasa awo ni ma bàjẹ́ yóò kàn funfun náà ni yóò máa funfun yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yáa rí bàtò bàtò bàtò bàtò ẹ máa rán àkọ́ kan tó bá nínú àwọn èèyàn ẹ máa wà dáadáa àwájú ìlú àwọn kan máa kó bi ń bi máa kó ó di mọ. yáa láti bí ẹnu. Allahu gbogbo ẹ máa ń kí olóbìnrin ọlọ́run máa jẹ́ ọgbẹ́nu wọn ni bẹ̀rẹ̀ sí máa ẹ máa bú díẹ̀ díẹ̀ tó ju ojú ègbó ah. tán ọyá mọ tètè náà mọ. sẹ̀rí àdá. alọ́ni bí ìsìn nínà ni o yọ̀nà mi náà fi ṣe bẹ́ẹ̀ o kọ́ gbọ́wọ́lé nǹkan kí kí àṣẹ ọlọ́run gùn ìyọ̀ǹda ọlọ́run ní bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí rúkìá tí a máa ṣe yẹn ó wà sí ọlọ́run ti mẹ́mbẹ́ wọ́n gbọ́wọ́lé yàn àǹjànà lórí tó lè máa pariwo lè máa ké iná ń jó iná ń jó ẹwà tí ọlọ́run ẹgbẹ́ rẹ̀ máa ké àjẹ̀ló tó máa bá ké bàtí ní aláwùlá yà ọ̀nà ní aláwùlá ilá ilá wà má kàwọ́ rẹ̀ kó bá pẹ́ kó tó ká kó ń kó sí ọ lára nìsí. ìyọ̀ndọ̀ ọlọ́run ní fi ń rí bẹ́ẹ̀ lásìkò pé ẹni bá bẹ̀rù ọlọ́run tó bá páyà ọlọ́run ọlọ́run fi àṣẹ sí lára ntòun bá ṣe kò ní dàbí tẹlómi ẹ wo kíní tí a fi orí tébù yìí ńlá ìsọlá sí àlá egbòogi tí a fi ń ṣe kíní ìṣe mọ́ sọ kíní yẹn lọ́kọ̀lọ́kọ̀ báyìí pé kò ń ṣe egbòogi tí ó jìnnà lọ láhùn lọ́hùn kódà lóko tíá ó jẹ́ pé ìdàká rẹ̀ ní oko wa ń hùmí tọ́pọ̀ dé ìjọ tí a bàbá wa ti wà ní a ti mọ̀ ní àgbo àmọ́ ń jọ a ti mọ̀ lágbo iṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe àgbo kan ò ṣerú ẹ̀ rí ẹnìkan oṣù tí ń tí rí nísìn ẹnìkan oṣù tí ń tí rí nísìn lórí ọ̀rọ̀ àgbo yìí lẹ́nìkan tó yọ pé ìgbà tó ń mu àṣẹ àlà o ebi ọ̀pá mọ́ òun láti rí pé ó tún ṣiṣẹ́ fún ebi ṣùgbọ́n pé gbogbo ohun tí wọ́n ṣe yàn lára ìwọ́n fàníyàn ló ọlọ nìyẹn ṣùgbọ́n máa ronú títí pé ah, àgbo yìí níjọ́ tí ọkọ̀ tọkọkọ ń ṣe kọ́kọ́ fún wa ó ní lò èmi ò tiẹ̀ yá sí má jù bí kan bẹ̀ kan bá mara rè kí n dara n kò tún pẹ ó sì mo ti lò tán ó tún kó mi wọ̀ mi à èmi ò èmi ò sọ sínú ni mo ní èmi ò lo kíní yìí ńgbà mọ yẹ ni àwọn ìyanu ilé ètò fún wọn náà bá ń lò tọ́já dìgbọ́n lò tọ́já kú fún mi ńgbà wa ti ń dara à tálá kó àgbo yìí má bẹ́ẹ̀ mọ́ ni à tá àgbo sáà ti kó ń tà wọn ẹ̀yà kẹfà sọ fún bàtà àbẹ́kó tó máa mú mi o ìmí ní oògùn ìbò tó máa lò òun ò bó bá ti lò sí ló ti lọ. Ah, manoda ẹjẹ mi náà jára bá rẹ wò ń bá mu àrí ni àwàdà ni ọmọ kú bẹ́ẹ̀ ó ti dà lẹ́nìkan bá wá látọ̀nà jìn ẹ bá kọ̀ǹpilé inú pépé ní kankankan ní wò gba kínní ìyàsí àlà ni agbóni hàn tukọ́ o bó ṣe máa lò bó ṣe máa lò ní nígbà tí yóò dé lu wọn bí bá ń pè mí pé bàbá ẹ dáṣẹ bó ń fi kíní ńlẹ̀ òun tó ń bọ̀ o mo ní kí ló dé à ó ní òun bá lò ó ni àwọn ará ilé òun bá yọ lò ń bẹ ó ní ti mú wọn tán lọ́nìí pé wọ́n ti jí mu tán o nígbà tí furasí bọ̀ nìyẹn látara àánú ọlọ́run ọwọ́ ni ọwọ́ ti ń ṣe ni ọlọ́run fi pọ́n ọwọ́ ń lé ni ìpọ́n lé ni ọlọ́run sì ṣe ọlọ́run tó wá sẹ́ńtì ń ṣe lójú àánú torí bí kèé ṣe rí yìí bí iṣẹ́ tọ́lọ̀ ń pẹ́ máa ṣe ó kó tó one thousand ẹ̀ ṣe one thousand hmm. ẹ̀ rárá ìdílé ìdásẹ́ ni tó ń ṣe ó nà pé ìjẹ́tù kìíní. ni míà. ni. míà ni. kéèkó míà. Ah, subsidy ọ̀wọ́ wù. subsidy ọ̀wọ́. aláàkúà wọ́n ní èsì ìgbò lọ́dọ̀ ẹni ràdìsìn náà abẹ́lẹ́ màdìjọ́lá bàbá ọkùnrin tí ń ṣe kínní ìbáṣà àbí ní ń jẹ́ ọlọ́run bá ń ṣàánú rẹ̀. àmín. àmín. wọ́n lápò ṣàánú rẹ̀ láwọn ọ̀nà tó pọ̀ bá ń tún fele náà ṣàánú ẹ̀ sí i wọ́n lànà ọlọ́run. àmín. ọlọ́run ní pẹ̀lú yọ̀ǹda àwọn ọlọ́run ní fi ṣiṣẹ́ ní fi ṣiṣẹ́ o wàá sukuri jìlì mọ́tà ńgbà tí wọ yíṣà tó ń yọ òkú bìí sí ní o tó ń yọ òkú sáré yíyọ ní lópè ń bì yíyọ jíjí òkú lélẹ̀ níbi oní jíjí òkú ọsàn ni gbọ̀ọ́dún gbọ́ọ́rọ́ alẹ́bí isa alayhi ìmọ̀ á sì rìn kí ni ìmọ̀ rìn kí ni ọlọ́run ò nìkan nílé rẹ̀ kò nílé gbogbo àwọn là ń bọ̀ lẹ́yìn rẹ̀ à ẹ ẹ ẹ ẹ máa rìn kí ni bó ṣe rí nù. kèrè pé báyà adé àlọ́ oṣù mẹ́rin padà rárá ìjáde kọ́ o. ẹ máa lọ ẹ máa lọ àlọ́ ní kan. kèrè kẹ́ wá máa bọ̀ lé ńjọ́ kan pé ọjà ń pẹ́ rárá ẹ máa lọ báwọn ẹ lọ́nà láyé yín. mo ti ẹ̀fẹ̀ jáde. olùsí <laughs> isa máa ń rìn kiri alẹ́ padà bí dé má padà bẹ́ẹ̀. àwọn àlù amámábẹ́rẹ́ kọ́lọ̀ ní ó dé lùjà náà o tó dé ibi tí bá ń lọ wọ́n ti kórìí sí nǹkan dàálẹ̀ aláìsàn tó rí náà ti kan yóò ti wọ́n ti kó dàálẹ̀ pẹ̀lú máa tọ́jú èèyàn pé ẹgbẹ́ ìwà rárá yóò kun ọjọ́ ni lọ́lẹ̀ nàka sí wọn pé ṣe é gbà yí pé ẹ lè àwọn gbà pẹ̀lú wọn náà ni ó fún yín gbádùn a fún yín ọkàn bí ṣe ṣe nìyẹn. ẹnìkan wá dé ẹyọ ní àwọn ti kú ó sì ní tó ń fẹ́ bìlérì ó dìgbà wo olódógójì ọdún sẹ́yìn ìsọ̀pẹ̀ ìsọ̀mbìsárì rẹ̀ ìsọ̀mẹ̀ sọ́mọ bẹ̀ báyìí lè jẹ́ bá mọ bẹ̀ ó sì pẹ́ ó sì yáwó sì dé bó ṣe kúnjọ́ nígbà àkọ́kọ́ gẹ́lẹ́gẹ́lẹ́ ni ó wà wọ́n sì bí ní tí ó yóò bí ìgbéyà pé gbéyà kódà àwọn àáfàá kan sọ wípé ibi ọlọ́run sọ mọ ni ká dákẹ́ mọ ká má sọ kọjá abẹ ọlọ́run ò sọ pé tó bá jí òkú kókù tó kú padà kò sọ dákẹ́ ń bẹ̀ ẹ ìsọ pé kò jí wọn tó ń sáyé lọ nìkẹ́ kì í kó báyà tó kú tán ọlọ́run sọ báwọn ń bọ̀ sí tó kú padà yóò jí ọmọ tó sẹ̀mí lọ ni lọ́fọ́ wọn lórí lórí wọn rú ẹgbọ̀n mi tó yí wọn dàrú nìsín. ọ̀fọ̀ òye wọn rú. Ah, ó yí wọn ó dàrú sẹ́yìn. àyà. èèyàn bá wọn. وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات أكرمكم الله má jẹ́ ntúnyò báyìí. anakumula. iṣẹ́ tí wọ́n mi jẹ́ ń jẹ́ fáwọn èèyàn yìí. anakumula. salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. níjẹta labẹ́ ọlọ́run pé nípa pé agbàkú lè ṣe bẹ́ẹ̀ pé àwọn èèyàn kànrìnkànrìn tó gbé dìde ńlẹ̀ Yorùbá àìsí ìrú wọn padà sẹ́gun bí wọ́n ṣe kú yẹn nínú sí ọlọ́run ẹbí tó lè di fúyà tuntun mọ̀ sí bẹ́ẹ̀ náà ṣùgbọ́n láti sí yẹn tá a rẹ ti lọ àìrí láti bí ọdún gbọrọ tábí láti kú àìrí bọ́láwíyọ́ àìrí ẹnbàdé central mosque èkó yọ mọ̀ nǹkan pẹ̀lú bọ́láwíyọ́ ní Tinubu. ọwọ́ adìlánà. Ah, ní ìlú kan bá dé tiwa ẹ dákun jẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ yìí o. ẹ jẹ́ farabalẹ̀. àwọn ọmọ wa àwọn Yorùbá tí ń bẹ ní Sudan tí wọ́n ń kẹ́kọ̀ọ́ níbẹ̀ ìjọba Sudan bá ní ràn wọ́n lọ́wọ́ a gbọ́ pé àwọn ọ̀tá wọ́n ń lé kiri ọlọ́mọdé wọn orí mú wọ́n dàbí ètè ń jò ní ọlọ́run jẹ́ ọlọ àpérò kan alágbàáyé wọ́n fẹ́ ka má bẹ́ẹ̀ àmọ́ ó ké ó ké wájà iná mi bẹ́ẹ̀ ni id insada wàmí ní khalifi insada. فعجزيناهم فهم لا يبصرون ó ké fún wọn jàmá ọlọgbé wọn àti ó lọ kamadu ẹ àmọ́ lọ mítìnì wọ́n sì lọ sàgbìlẹgbìdà nàbà ní ìdájọ́ kan wọ́n ti dá kẹ́ lọ gbé wá. wọ́n pàṣẹ fún ìjọba tó wà pé kó múlẹ̀ di àwọn o àti ń bọ̀ gbé. ńgbà tá ẹ̀rí ìṣẹ́jú kan sí méjì wọ́n ti ń gbọ́rò bàbá nílùú ẹ̀ padà. àwọn ààrẹ ẹrú bẹ̀yẹn ẹ̀sà ààrẹ lásán àfà ni wọ́n máa ń jẹ́. wọ́n kéde báyìí pé ẹni tí ń bẹ mítì ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn ìjọba tí ń bẹ̀ ń bẹ̀ yẹn ẹ múlẹ̀ ìjọba àgbáyé ń wa tó gbé oṣù kìíní kan ní ìjọba tí wọ́n ní ó mú yàn lẹ̀ ní bá ń fún ọ lésì pé ntí ẹ ṣe ni pé ẹ pe fóònù rẹ̀ ilé ọba ti gbé tẹ́pẹ́lú àwọn ló ti gbé fóònù yẹn. bí ẹ bá wà ń lu àwọn àwọn wà kàn ń sìn ibi tá a gbé ń wo ìyàwó rí mọ́ ẹ wá pe kọ́ọ̀lù rẹ̀ àgbáyé gbé ẹ ti mọ̀ yóò ti yọ pé bí pè ẹ sọ fáwọn tí wọ́n pé ń lu àwọn báyìí àwọn ńgbà tí wọ́n gbé tí wọ́n ààrẹ ń bẹ ní Sudan báyìí ní Sudan sí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí kẹ́ ẹ lè mà ẹ lọ sórí kíní yín ẹ máa wo bí sọ̀rọ̀ ní ti ń sọ̀rọ̀ ní Sudan lọ́rọ̀ wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ tó sọ ó fọ ọpọlọ ẹni bọ̀dì rú nkankan ń bẹ tí ń jáde ọlọ́njẹ mọ́ àyìnbá sáré àyìnbá sáré ebè kíkọ kájú àyìnsáré àsòrí kọ kájú ìtètè sébè kájú sílẹ̀ màánà ò ní pé àìmọ́ sáré ipò tájú ń táyè lopò sílẹ̀ tó bá dépò tí ò sí ń téyè lopò kọ́mọ́dékò ó dáa àyìn bí ìṣèjẹ́ nìyẹn ní kó má wọ́n ń lé kí ọlọ́mọdé wọn rí mú. àwọn tí wọ́n ń ṣe gudugudu méje yẹ̀yà mẹ́fà fún wa pàápàá jùlọ ní nàìjíríà àpàjùlọ ilẹ̀ yorùbá àwọn ọmọ wa tí wọ́n ń kẹ́kọ̀ọ́ níbẹ̀ wọ́n ń fún wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ọmọ wa kan tí ń kọ́ mẹ́sìn lọ́rọ́ ń sìn owó ẹ̀kọ́ rẹ̀ ní ọdún kan ó dín díẹ̀ ní two million ni bàbá sì àtìyá tálíkà ọlọ́ọ̀ni wọn ọmọ lẹ́bùn mẹ́sìn ọlẹ́bùn kọ́kọ́ tib ìmọ̀ ìtọ́jú bàbá tálíkà ọlọ́run ìyẹn tálíkà ọlọ́run ìjọba Sudan fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́ kò wá níyì báwọn bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ sẹ̀ríà ẹ̀kọ́ nǹkan míì ẹ má fẹ́ fi gẹ̀ẹ́sì sàpọ́nà kọ ìbẹ̀m̀bẹ̀ lárúbáwá kọ ìbẹ̀m̀bẹ̀ àmọ́ àwọn ọmọ yìí wọ́n ń sọ́fà látara pé nǹkan kan ń ṣẹlẹ̀ tó jẹ́ dídù tiwọn. nàìjíríà ni àwa yorùbá nàìjíríà làwọn haúsá àwọn haúsá kọ́lọ́mọ̀ ní sànú tiwọn àwọn ọkọ̀ ọmọ tiwọn lọ bí bàálù kan lọ sí Sudan gómìnà ọ̀tẹ̀lé wọn sẹ́nitọ̀ ọ̀tẹ̀lé wọn pẹ̀lú owó àti oúnjẹ wọ́n wàá sanwó ẹ̀kọ́ wọn àwùjọ bẹ̀rẹ̀ kọ́lásì pé ọ̀wọ́ pa ẹ ní ẹ̀kọ́ tó yanrantí lágbàáyé ẹ̀ bá ní kọ́ àwọn ọmọ wa wọ́n á san owó ọdún márùn-ún tí wọ́n ìkẹ́kọ̀ọ́ wọn sanlẹ̀ gbogbo wọn oúnjẹ bàálù wọn èkó lọ fún wọn. so but àwa Yorùbá wọ́n ń sànú wa wọ́n fa ń kọ́lásì tí wọ́n bá láwọn ò lọ wọ́n máa pé mini ayi balad mini ayi balad mi nàìjíríà antakasi ní àlólọ níbo ló ti wá nàìjíríà òkúrọ ni ọ àwọn ọmọ gbọ́dọ̀ ní haúsá wọn gbọ́dọ̀ ní yorùbá wọ́n ṣe bí àwọn ìjọba tí ń bẹ haúsá wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni àwọn ti bí ìjẹ́ olóríire. Hmm. wọn kò ibú lọ́pọ̀ nù tí wọ́n ń bí. olórí ikó. olórí ibú tẹ́ pé bámúbámú mo yó ọmọ tiẹ̀ nìkan ní á ọlọ́run ó sì bá ní ilé ẹ kó ń bẹ̀. àmín. ebi la fi ń sépè lé wọn yìí. lé wọn dànù. olórí ibú wọn ń lọ ọbẹ̀ wọ́n máa ń ti ṣẹlẹ̀ o kódà ẹ̀jẹ̀ sọ fún ìjàmbá mo lè má làyẹn má lẹ̀.

wọ́n fi ibi pépè ni. àmọ́ ah. wọ́n wá ń jẹ àwọn ọmọ wa ń jẹ baba ńláyà pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ní Haúsá ọ̀rọ̀ pọ̀ ń bẹ jù báyìí lọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ń gé kéré báyìí. àwọn ọmọ wa wá ń sara wọn jọ àwọn náà wá lẹ́gbẹ́ wọ́n wá lólórí tí ẹ̀yìn bá já ní wàhálà wọ́n wá pè é wọ́n á dá tọrọ kọ́bọ̀ sẹ́ǹkọ́ ọmọ tí ń bẹ lọ́hùn wọn tún fún òyìnbá kan náà bàbá omi ń sẹ́ǹdì owó sí i ní yorùbá náà sẹ́mọ̀ bẹ́ẹ̀ ọmọ mi ò ṣe pé kọ́ ṣẹ̀mọ̀ lè ti pé ẹnìkan ni bàbá rẹ̀ náà ọ̀tẹ̀ ẹ̀lẹ́kọ̀ kọ́ lọ́hùn mo ní ẹnìkan tí ọmọ rẹ̀ lọ sọ́hùn wọn á yàn fẹ́ mọ́mọ ẹ̀ fún nọ́ọ̀sìn àbí mẹ́sìn sá wọn á ní owó ọwọ́ à ń sọ ọ́ pè mí pé bàbá ẹ gbọ́ ní Sudan wọ́n sì nǹkan báyìí bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ni wọ́n á ní sọ pé owó olóhùn sọ pé owó tí wọ́n bá ń bẹ nàìjíríà tí wọn ò ní jẹ́ orí kàtẹ́ mọ̀ síláàkì lójúmọ́ sí àwọn ò ní sanwó. pé ká sọ wo tí wọ́n fẹ́ gbà lọ́dún lọ́dún márùn-ún sanwó fẹ́ kọ́ ó gbogbo ẹ̀ ká sọ fóun ìjẹ̀bú bàbá yẹn. ṣé ọmọ ilé yòòyàn máa ṣe ẹ̀rí ti pé ẹnìkan ò fóun lóúnjẹ ìkọ̀kọ́ bá wọn wà nù wọn wọn àwòyí pé ntí ọ̀dà ni pé káwọn kóra àwọn jọ gbogbo àwọn tó wáyé bá nǹkan kan kan lè máa mí díẹ̀ sí àwọn tí ọlọ́run sì gbà fún wọn. wọ́n sì bẹ́ẹ̀ ẹ wá wá lánàá yìí wọ́n á ní ààrẹ lọ́wọ́lọ́wọ́ ọmọ tí ń jà rẹ níbi ọdún méjì méjì ni olójà rẹ nìsín. Amẹ́ríkà wọ́n wá bọ́ ha wọ́n ti àǹkan bíi méjì ti ń bẹ́ẹ̀ kọ́ lọ nìkan bá bírèkì kánú wọn bàbá rẹ̀ ẹ̀ẹ́n five kìnnìkan five hundred dollars àbí nǹkan náà lọ́sàn-án fún ẹ̀kọ́ àkọ́kọ́ ńgbà ẹ̀mọ̀ nàìjíríà ọlọ́mọsá àánú wa ńgbà tí ìka yóò tán nǹkan ti nǹkan ti dàrú fún bàbá wò ló mọ́ ó ti ń bẹ́ẹ̀ kọ́ ó ti hásà ní méjì ìkejì náà bẹ́ẹ̀ àwọn méjì míì náà àwọn náà tún ní wàhálà tó ti jọba náà wọ́n á ròyìn lórí pé eléyìí kọjá ń tán lè pa àwọn ògbò ìtẹ̀rígbà wọ́n wá haúsá kan wá pè wọ́n ọmọ haúsá kan wá pè wọ́n pé ẹjẹ́ ń fún yín lọ́wọ́ ìyà ń jẹ yín yìí kèé dà ní sẹ́nẹ̀tì ni sẹ́nẹ́tọ̀ òsínlọ́dọ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ẹ̀ ní rẹ́ẹ̀pù ni wọ́n ní bẹ́ẹ̀ pé ó òun tọ́jọ́ mọ Sudan ìyẹn ti wá ṣe kí n lè kò rí ẹ̀yìn so eléyìn ọwa mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ńláńlá Nàìjíríà ẹ má mẹ́rù pé gbogbo wọn náà wọ́n pípẹ́ lẹ́yìn wá ní. mọ̀tàmárù kan àpérò kan nàìjíríà ó fẹ́ lọ nàìjíríà ẹjọ́ wo mú yín dọ́dọ̀ rẹ̀ kẹsàn-án tójú yín nàìjíríà gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ kó lè bá sọ fún wa pé a máa yín ńlá rẹ̀ ń wọn ló ọba ìjẹ̀bú bọ́ọ̀rẹ́ ẹ̀hún tímọ́tímọ́ ni pé ọba èkó ọ̀rẹ́ ẹ̀hún tímọ́tímọ́ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé òun yín dọ́dọ̀ wọn òun dẹ̀ pé fún yín bẹ́ẹ̀ bí o ti máa náwó sí yín tẹ̀sí ní àdìmọ́. wọ́n bá mú pẹ́sidẹ́ntì lọ́dọ̀ ẹni yẹn ọlọ́dà kúrú kọ́ pé òun lọ sí bẹ́ẹ̀. nígbà tí wọ́n bá ń tán wọ́n bá lọ jíṣẹ́ fún àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ní à ẹ má jẹ́ àṣẹ bá ń tán ẹ jẹ́ kí pẹ́sidẹ́ntì tẹ̀lé ẹni yìí lọ. tí ẹni bá ń lọ ọ̀dọ̀ àwọn ẹni yẹn kó mú pẹ́sidẹ́ntì lọ́wọ́ wọ́n fẹ́ béèrè àkáǹtì nọ́mbà ni o wọ́n béèrè kiri kan ni o kò ní jẹ́ pípẹ́ bá ti tó dé àlèmọ́ lè gẹ́ẹ̀tì wọn mọ́ wọn àti gẹ́ẹ̀tì báwọn ah, ma ní ìròrí ìdá ṣùgbọ́n sáwa tó lè lọ bá ẹni tó fẹ́ ṣèrànwọ́ fún apẹ́kọ́ tó mọ́wọ́ tíkẹ́ẹ̀tì wa kò bá láàka yìí mu wọ́n náà bá gíra láàrin ara wọn ẹni yẹn sọ fún mi lánàá yìí pé òun àti àfáàmù kàdámù wa làwọn jọ mọ báwọn ṣe rí owó tíkẹ́ẹ̀tì àlọ nìkan wá sí nàìjíríà lérò pé sábà ti lè dé bí tí ọ̀rọ̀ ń bá ilé wọ́ọ̀kì àti padà sọ́hùn ní di wàhálà mọ́ ní bá rò bẹ́ẹ̀ ní bá wá wú kódà wọn nígbà tí ọ̀fẹ́ pé ọmọ haúsá tó tún ràn wọn lọ́wọ́ òun ló tún pe àwọn pé ah ẹ tí máa bọ̀ nímọ̀ ni wọ́n ń gbéra twelve eleven lámà wáyé two ni wọ́n ń gbéra nàní owó èpè ló ní à owó èpè ẹ máa bọ̀ ẹ máa bọ̀ pé ní airport ìwé ìfowókù fáwọn. nàbá wálé ńgbà àwọn òde nàìjíríà mọ̀gánà bá programu tí wọ́n wá ṣe kò fààyè lẹ̀ fún ẹni yẹn mọ́ kódélẹ̀ yorùbá wọ́n ṣe tán kánò ọ̀padà sí sùúrù ni làfà àbájá ha. wọ́n sì bẹ̀rẹ̀ òǹgangan bẹ̀rẹ̀ ìdánwò tiẹ̀ sáwọ́dẹ̀ tí ń bọ̀ yìí. àánú ló ṣe wá. lọ́ba wa pe àfàwà àbùrọ̀sí lábọ́ tán tán pé òun bẹ́ ń kánú o ti já ha o náà wá ṣètò pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ọ wá dé ọ̀dọ̀ àfàwà àbùrọ̀sí tán níjẹta náà wá gbé lẹ́yìn pé máa bọ̀ àbáwọn àfàá. mànyìntó wọn sọ lánàá mo sọ sínú lánàá yìí pé anílànà kọ́ lọ́wọ́ fàfọ́lá wo yọyọ kọ́ lọ́wọ́ fà Abíọ́lá yọ kọ́ lọ́wọ́ fà Àríṣekọ́lá yọ nígbà àwọn yẹn ń bẹ láyé sẹ́gbẹ́lẹ́ yọ kàn wá ntọ́ka òyìnká júwe ilé wọn fún wọn lọ ìkíní náà àmọ́ ti bọ́ ayé àti tìǹrà lè lọ́hùn kọ́ bẹ́ẹ̀ náà ẹ bá ní ṣe kúló aláwọ̀ kọ̀ọ̀kan fún aláàjà abdulaziz àríṣekọ́lá ẹ̀dá ni mi ò kí ọ̀daràn mi kí ọ̀dẹ́sẹ̀ gbogbo tó bá ṣe lẹ́sẹ̀ lọ́ọ́ máa ní foríjì. kì í fẹ́ gbọ́rú eléyìí kì í fẹ́ gbọ́. ní kí wọ́n ní ìsinmi pé ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀yẹ ní ìsìnkú méjì ní báyìí àwọn ọmọ síbẹ̀ kan ṣe odidi kan ṣùgbọ́n àfa aláàfáà tó tẹ̀ tó wá wálé ó ní bàbá àwọn àgbàlagbà ni ìyá àwọn ti kú òun ọ̀rẹ́ nìkan kan tó lè lọ kí bá èkó ni wọ́n ti bí òun ṣùgbọ́n kò sẹ́yìn kan tó lè lọ bá ń bẹ̀ tó máa lọ bá wọn bẹ̀ wọ́n máa retí ni kóun tó mú nǹkan wá pé òun ajá ha wọ́n bí èpè sórí ẹ pé sá nígbà tó lówó ọkọ̀ alọ́ àtàbọ̀ tó lọ wá sí Nàìjíríà àwa tá à ní bùn tí a lè mọ ibi tó ń wá ṣe olùwàsàn fún báyìí ibùnú sẹ̀bí ìtọ́lọ́ ń pariwo lọ́dẹ yìí o jàmá èmi ọ̀fẹ́ kádáwó ìtọ́lọ́kọ́bọ̀ pé mọ́ kàbọ̀rọ̀ ẹnì kẹtọ́lọ́ máa ń bẹ nínú wáṣẹ́ kọ́lọ́mbà lè ràn lọ́wọ́ tó yẹ kọ́ tíkẹ́ẹ̀tì fàáfà yìí ní kọ́lọ́mbà ní tí ó kà kọ́ tíkẹ́ẹ̀tì fàáfà yìí. pásítọ̀tù rẹ̀ táàfin lọ ẹ lọ kọ́ tíkẹ́ẹ̀tì ẹ̀kọ́ máa lọ padà kẹ́ni yìí tí ọlọ́run bá fi sípò bẹ́ẹ̀ lónìí tá à ń sọ̀rọ̀ tí ń gbọ́ wa yìí tàbí kò sí láàrin wa ọlọ́run tẹ̀jẹ̀ wà láàrin wa àmọ́ àyímà kò sí láàrin wa ìwọ́ wa mẹ́rin tó lè serú ẹ̀ ọwọ́ àgbà pásítọ̀tù lọ bẹ́ẹ̀ nítọ̀hún àtiwá tó ń tọ̀ ń bá kan náà lẹ̀ sàn yín wọ́n wá fi kọ́ tíkẹ́ẹ̀tì fàáfà yìí é padà sọ̀hún ntọ́lọ́n lè fi sọ ọ́ dà mí ọ̀ma o torí yẹta àti ìgbọ́lé yẹta tá à ń sọ pé kọ́ lọ́ọ́ fàyọ̀ o tí bá ń bẹ́ẹ̀ nù wá ń jòkó ìtòkè àrùn ten thousand àrùn ní kinní kan lódodo lè pé ṣùgbọ́n ẹ̀sìn mọ́jà sí báwọn. torówó tí ó gbé afa padà one twenty thousand ni one hundred and twenty thousand. ẹnìkan ò wá lè dá sí èyí méje parapọ̀ àwọn ọmọ yẹn ọlọ́mọ yẹn èyí méje dìbọ̀ ẹ ẹ padà sílé. tọ́lọ̀ wọn aṣọ nílànà tó fẹ́ sọ yín dà sọ pé torí tí náà lè gbé kọ́rọ̀ yìí báyìí. àwọn tá à ń dákọ yẹn nǹkan kan bẹ tí ẹ ti gbèsè lábẹ́nu tẹ́gbọ́rọ̀ nìkan lọ́mọ tẹ sọ́nà bẹ́ yẹn. owó ọkọ̀ tí ẹlòmíì wọkọ̀ padà wálé níbẹ̀ lápò ẹ̀ báyìí bá a sọ wà ń kalẹ̀. ẹlòmíì ibi ewé wọ̀ jìnnà púpọ̀ ẹsẹ̀ ní ìyànjú ẹ̀ bá a wà ń kalẹ̀ yìí. àmẹ́lòmíì ń bẹ́nu ọlọ́pẹ́ má dìde wọ́n sọ̀rọ̀ fún wa nísìnyí yí apari ètò kan wá rí wa ni pé ìwọlẹ́ni náà ìwọlẹ́ni náà ó sì lè dá sí wo èèyàn méjì ẹjọ́ sí ẹni tí wàá lè ṣe bẹ́ẹ̀ sí níbí báyìí ibi ọba wà ẹ lọ àlọ́ lọ́dún kan afẹ́sanwó afẹ́sanwó rédíò program ní madura rọ́bí. dábàá kéde pé iye báyìí ni o ó náà lé lọ́dọ́ ìjọ náà ìjàmbá ìṣòwò ìmọ̀ mọ́ mo á dé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mo débẹ̀ kọ́ọ̀tù kan bá wọlé ọba ọba pé ẹlẹ́ ipe owó tí ẹ e kéde o pẹ̀lú <laughs> e o ńgbà tí ó dé ló bá ní ńgbà tá à ń gbọ́ wá àti ọ̀hún là ń gbé bá ẹ̀gbọ́n àwọn pé aláàjì nǹkan báyìí délẹ̀ ẹ e lọ́wọ́ abáyín gbọ́ wá bàbá wa, gbọ́ wá ó sì ó sì ó sì kọ́sẹ́ẹ̀kì fún wọn. wàláì ẹ̀ńtà wí oúnjẹ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí ọ̀rọ̀ kí n tó jáde lé nìsín ni kí n tó jáde lé nìsín ó padà wá dórí padà fániyẹn kọlọ̀nba àlekẹ́ ọlá bá kó bá ń fi hàn gbogbo ara yé n tó sẹ́njọ́ náà kọ̀ wá wa kọ̀ wá kọ̀ mọ̀ kọ̀ pé wọ́n padà mọ̀ wá àmọ́ létà létà létà. <laughs> ọlọ́ọ̀bà àlejòlá ọmọ ọmọ ọ̀jọ̀gbọ́n ni o àṣeyọ́ padà mọ̀ wá ìyẹn tí àwa padà mọ̀ wá tó wá di kéèyàn máa fi wọ̀ lóòlù kéèyàn máa fi wọ̀ ìlú òòlù nítorí yẹn yẹn ti pẹ́ ó di fisa. ẹ̀yẹ́ rẹ̀ sọ́jọ́ náà pé bàbá àwọn aláàjì wa yìí wọ́n fẹ́ rí yín pẹ̀lú ọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí ọ̀rọ̀ yín ńlá ni ọ̀rọ̀ ni àmọ́ àdúgbò nígbà tí ó gbé tán ó ní njọ́ báyìí owó báyìí tá a san sẹ̀pàtàn fún ìpàkà kó lẹ̀ alájì náà fi lẹ̀ jọ náà alájì náà wò pé ṣé táwọn lẹ gbowó fún ni olóhùn náà béèrè pé nìkan olóhùn náà mẹ́ntì náà olóhùn olóhùn mẹ́ntì náà wọ́n yẹ ká ní àlọ́wọ́ àti kan ìkankan sẹ́yìn ni ọ̀làjì ọ̀là wípé èmi ọ̀mà kúrọ̀jọ́ ò ní ń bọ̀ ẹ̀yin náà mà tọ́bi tẹ́ ṣe ọlọ́run tó fẹ́ tuntun rẹ̀ ṣe èmi tẹ́ bá báyìí lè ṣe kankan ìlàgbára kankan ẹ̀dá bí yín ni mí ṣùgbọ́n ìgbà pé ọlọ́run ti sọ ọlọ́run ti mú sẹ ọ̀rẹ́ ọlọ́run tẹ̀ kú dánù tó tọ́ ọ dẹ̀ tó sọ olówó di ẹni ẹ̀sìn gbogbo ayé ó tó sọ olówó di ẹni tí ẹ gbogbo ayé wọn pẹ́ fẹ́ wàhálà ọlọ́run kú dánù bóyá ẹrú ọlọ́run tó málàjì yẹn báyà ń bẹ wọn atúmẹ́nu kan ńgbà tí wọ́n ruwa ẹ̀sìn wà ní ọgbà lónìí alájò gbẹran yàn olóòrùwa fún rẹ̀ tí wọ́n ń da lákòlákò lákòlákò mo máa ń sọ fún àwọn yẹn pé ẹ wà ọ̀wà lásán mo ta sọ fún náà dára pé alájò ọlọ́run ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ ga ìlànà ẹsẹ̀ ga ní ìsìn ni kódà àwọn ọmọ kan fẹ́ sọ̀rọ̀ fún máa torí ìdí kan yàn àdé sọ fún wọn ọkọ ọdún sọ fún yàn àbí ẹ̀yẹ kọ́ lọ́run lè yọ àbí awara tọrọ kọ́ lọ́run gbàbí ọlá gbé nìkan jáde láàrin wa. kì í sọ̀rọ̀ pé ìtàlẹ́ hmm, lè ṣe kọ́ náà tẹ́ bá ti jẹ́ pé ẹ bá ti láǹfààní ẹ̀ ẹni ẹ láǹfààní kó dún nàìjíríà lẹ́nì ọ̀la làrúbá kò dúró àlàmísì ó yẹ kó ti dọ́hùn kọ̀wádọ̀ lálàmísì òpin ẹ̀jìmọ́ sátidé ni ó bẹ̀rẹ̀ ìdánwò àánú ló ṣe wá o àánú ló ṣe wá o àánú ló ṣe wá kó tó di pé ibòmíì ni ó ti rí ìrànwọ́ yìí mo fẹ́ kọ́ lóun jẹ́ ó já àrìn wa àrìn wa náà la sọ pé kọ́ lóun ju fọláwiyọ sí kó ju àtìkọ́lá sí kó ju abiola sí ọlọ́run wò mọ̀jẹ̀ ó fò wá rú o bá rí àǹfààní ọ kìí ṣe pé ẹ̀ǹtì yẹn àgbò lọ rẹ̀ pásítọ̀tù rẹ̀ láì lè yín lọ ẹ bá lè lẹ ẹ ká ẹ jẹ ntọ́jú bá ń lọ ọlọ́run ṣe rọrùn la hawla wala quwwata subhanaka allahumma bihamdi sọlọ́dà ilà ilà àti sọlọ́tì wọlé.